الحمد لله والصلاة nígbà àtàwọn kan ní orí àtọ̀ sí ìgbẹ́ àpèjẹ tó dáa ìjọ bàbá tó lè ti bẹ̀rẹ̀ pé ìrọ̀lẹ́ ti pé yà pé àwọn àgbẹ̀gbẹ̀ ìkọ̀wé àgbẹ̀gbẹ̀ wà ẹ̀rẹ́ àgbẹ̀gbẹ̀ àgbẹ̀gbẹ̀ wà àwọn èyí yìí wà bọ́ sí ẹgbẹ́ kan náà ó sì bọ́ sí gbèsè ìkànnì. فأصبحوا بين حمل الوجود وضرهما ذاتا ونجد في باسم والباسم والبيت بين الباسم والبيت tó bá súnmọ́ ní àdúgbò kí ọ̀pọ̀ àdúgbò súnmọ́ lọ rẹ́dí. Láti ìpadà pa àdúgbò náà bá lẹ́sẹ̀ nǹkan náà lówó àdúgbò sọ fún ọ pé ìgbèríko láti lè fẹ́ ìpadà tí àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó sọ báwo ni kò ní bá àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ̀kan ẹ̀ka nípa ẹ̀rí ọ̀sẹ̀ tí a dá ẹ̀ka àti wà padà wọn lọ. Nígbà tí ó lọ rọ̀ fún wa àti ìgbà ọ̀sùn ìgbà ìpínlẹ̀ rẹ̀. Ìgbà wọn rọ̀ bẹ́ẹ̀ ẹni tí ọkọ̀ pínyà olè ní ìlú ọ̀dà lọ. Láti wọn ní pẹ́pẹ́ àwọn méjèèjì yìí wọ́n sọ̀rọ̀ ayé ìgbà wọn lọ wọ́n sọ̀rọ̀ ayé ìgbà wọn lọ. ó lè gbé ìbálò kan ó lè dáwọ́ ilé tó lè sọ fún ya ó yà ọ̀rẹ́ ìlú kálẹ̀ òkèlè. alákó alẹ́ mọ̀lẹ́bí ẹgbẹ́ ti di ọlọ́ọ̀rẹ́ rẹ̀ ọlọ́ọ̀rẹ́ rẹ̀ fẹ́ràn tó dá sí wa kò tá a sọ rẹ̀ ní pásọ àti àjọ rẹ̀ ní àdúgbò ilé ìgbàlódé ìṣẹ̀lẹ̀ àgbẹ̀wò ọlọ́ọ̀rẹ́ àti ìpínlẹ̀ owó àtàwọn sọ nípa ọ̀rọ̀ ẹ̀dí súnmọ́ ẹ̀ òbí tí àwọn afá lu ẹgbẹ́ lẹ́gbẹ́ tó dára tó pé láwùjọ ní ẹ̀dí tó ń tẹ̀lé lẹ́nu rẹ̀gbẹ̀ nǹkan ẹni tí èmi tẹ̀lé lórí ó lọ́wọ́ ẹgbẹ́ tó bá lórí ọ̀yà àti tó ní àwọn. orí àwọn ọ̀nà ẹ̀mí àwọn orí àwọn ìdí tí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ wọlé. Wọ́n fẹ́ pé ìrẹ̀lẹ̀ kó ti àwọn dídì ẹ̀rọ náà. Àwọn máa ń gbé wọn àbúrà wọ́n tàbí ìrẹ̀lẹ̀ ká àkórí ẹ̀rọ tó ń jẹ́ ọmọ náà. sílẹ̀ kájẹ́ tó ẹ sílẹ̀ lọ ọlọ́run náà wọ́n ọ̀rọ̀ àti ọ̀rọ̀ lọ àti ìbéèrè tó káàkiri ní pẹ́ ìdí bá ti délẹ̀ kò yẹ kí ilé tó ti sùn yẹn. tó àti wọn bẹ̀rẹ̀ bàbá rẹ̀ ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àfihàn tó bẹ̀rẹ̀ ètò ìbàjẹ́ lẹ́yìn àti ìbáṣepọ̀ ìbàjẹ́ àdáhùn ẹ̀sìn wálé ẹ̀sìn súnmọ́ ẹ̀sìn ìyàwó dọ́mẹ́sìn ìyàwó aláàmì ti di ẹgbẹ́ àwọn tó ti bí ọmọ fẹ́ kó jọ nínú ọ̀sẹ̀ tí ẹ̀dẹ̀ ní ìlú gbé fámìlì tó yá bí ẹ̀gbọ́n bàbá bàbá yẹn lẹ́gbọ́n ọmọ ẹ̀sẹ̀ náà fẹ́ fi kan wá fẹ́ ọ̀sì ìṣèlú. ìyá lè wo lórí pé ń bìyẹn ibi tó súnmọ́ ẹ̀rẹ́ tí àwọn òbí tó náà ti súnmọ́ ẹ̀rẹ́ ìlú náà. èyí ni ìgbésẹ̀ yìí ọ̀pọ̀ ìgbésẹ̀ يعني الدنيا أولا يأتي بكم ولا يبقى سواء بالدين يعني بقى وقال لم يأتي كلام سيرة أي كلام سيرة وقال سيرة يأتي وقال سيرة وقال سيرة Okay. lóṣìṣẹ́ náà àti àkàtúnyà tó máa ṣe náà ìyàwó kò bẹ̀rẹ̀ náà wọ́n èyí ìyàwó máa ń ṣe lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lóṣìṣẹ́ láti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ prógámù kan ní ti ìlànà ẹ̀rọ kan tó wà ní kí á ìgbẹ̀rẹ̀ rẹ̀ tó wà kí wọ́n máa pàdé àti ìfẹ́ àlọ́wà yóò tó ti ẹ̀ tó tó yẹ kí wọ́n ṣe tí wọ́n bá kò sí ẹ̀rẹ́ ìyàwó ilé ìyàwó ìfọ̀sà rẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ìgbó àti ìlọrí àìsàn wọ́n ní ààrẹ ìgbà ní sàlàyé dada ìgbà tí ẹ̀ ń sọ bí a ṣe wáyé ìgbà tí wọ́n èyí tí wọ́n ti ṣe ìyàwó ìyàwó tí wọ́n ti ṣe ìyàwó ìyàwó lápòtò ìjẹ́bẹ̀ ṣe pé àwọn ilé ìyàwó tó ti wà nígbà ní àbí ọkọ̀ tó bá ti wọ́n gbogbo sábà láti gbé orí ìtàlọ́ nínú òwe náà ọkọ̀ ló sì ẹ̀gbẹ́ wá jẹun tó bá ti sìn àwọn tó sábà wọn àwọn yàwó àwọn yàwó tó àwọn àwọn ọ̀dà wọn pé ẹ̀jẹ̀ rẹ̀ ni àmọ́ adúlápò yìí ìbáraàbò yìí àbí ìfi bẹ́lẹ̀ ìyàwó nù wọ́n ti fa ogun abẹ́tí ìyàwó ìyàwó rẹ̀ ìyàwó ìyàwó rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àlọ́ ẹ̀fọ́ kèdè àwọn tẹ́lẹ̀ kéde náà lájọ́ yìí lórí ìdí mọ́ kéde ìdí náà lájọ́ yìí káfẹ́ káfẹ́ sí ọkọ̀ ọ̀sán ẹ̀ẹ́dẹ́ ní àkókò ọ̀sán àwọn ìdíyàwó akínú nìka ẹ̀ ṣe so because of all of our attention to our family ẹ̀yẹ̀ lọ pé gbogbo àwọn ẹgbẹ́ òkúta ìlọ́dún òun ni a bí ọmọ mẹ́ta lábà yìí àti ọmọ ìdílé ló ti dé ìwà ìdílé lónìí òní ìdílé ìdílé pé ilé bá wọn dáná sára bọ̀ àwọn ẹ̀kọ́ olóko pé àwọn sáré ní ọ̀sà tó jẹ nígbà tí ìdílé tó kílẹ̀ ní ẹ̀sìn ilé ìdílé ọ̀la ọmọ òun sára àyà ti sọ̀rọ̀ àyà ti sọ̀rọ̀